Bàbá tí. Bàbá tí. Kí ló ń sọ fún wa nípa ikú arákùnrin wa? Murphy Afọlábí ní wákàtí yìí. nǹkan kan ṣo tí mo lè sọ fún anybody ni pé happy death date in advance hmm. happy death date in advance. ẹ bóyá rí ni ọkọ rẹ rẹ. ṣé ní káwọn lọ ṣé ní káwọn lọ àbẹ̀kú ọ.